أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فتح الله لك الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó yẹ kó ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí dọ́gbẹ́ndẹ́ alùkìyàmá ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní hal ataka hadithu musa ọlọ́run ọba ní rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam njó ti dé wá bá ọ ọ̀rọ̀ nípa n ṣẹlẹ̀ láàrin musa àti fìràáhùn هل أتاك حديث موسى هل أتاك حديث موسى ọlọ́run ọba tó dá wa ọba tí ó máa ń fún òjíṣẹ́ rẹ̀ nírò nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣáájú kánàbí ó tó dé nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣáájú kánábì ó tó dé òun náà ni wíwáyé Musa àti tó ṣẹlẹ̀ láàrin Musa àti Firaun n ti ń bẹ láàrin Musa àtànábì ó lé lẹ́gbẹ̀rún ọdún ohun tí ń bẹ torí wípé kìí ṣe wípé mubashara náà ni Ìsá ló tẹ̀lé Musa. kì í ṣe ṣíṣe ń tẹ̀lé bẹ́ẹ̀ ló fi jẹ́ pé anabi musa aleyhisalatu wasalam ó ti wáyé tipẹ́tipẹ́ kanabi isa aleyhisalatu wasalam kọ́lọ̀ tó wá gbé dìde kó tó wá kan ànábì wa Muhammad ọlọ́run wá fẹ́ fi yé wa pé ànábì ọlọ́run ni ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ọlọ́run lànábì àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú nígbà tánábì ò sí láyé tí ò tí ì dáyé ọlọ́run bá wá ń sọ fún pé hal ataka hadithu Musa. hal ataka hadithu Musa. ọlọ́ni ìjó ti dé wá bàrẹ̀ ànábì ọ̀rọ̀ nípa Musa ànábì Musa ìjó ti gbọ́ nǹkan kan nípa rẹ̀ rí bí náà. إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون أنفقا anabi musa alayhi salatu wassalam nínú ijazul qur'an ntí anabi fẹ́ mọ̀ nípa musa àbí ntí èèyàn lè fẹ́ mọ̀ nípa musa ntó pọ̀ ni ọlọ́run ọba wa máa sọ fún anabi wípé musa wọ́n bí nínú ìran báyìí àwọn báyìí ní bàbá rẹ̀ ó kọ́ bàbá bàbá rẹ̀ nìyí ẹni ọlọ́run ò lọ́ọ̀bẹ̀ yẹn n tó ní í ṣe pẹ̀lú n tọ́lọ́run bá fẹ́ kànábì ó mọ̀ nínú sóra yìí ó náà ní wípé bí ànábì Musa bó ṣe dà ànábì ọlọ́run ọlọ́run ọba ní idh nada rabbuhu bil wadil muqaddas. تسطوا إذ ربه بالوادي المقدس طوى báwo ni ànábì Musa ṣe di òjíṣẹ́ Ọlọ́run báwo ló ṣe di ànábì Ọlọ́run báwo ló ṣe di ẹni tààrin níṣẹ́ Ọlọ́run ọba ní nádà rabbuhu lọ́mọ ìrẹ́ ànábì nígbà tí ọlọ́run tó pè Musa ìdínàdá ọ̀rọ̀ buhu ọlọ́run ọba rẹ̀ ó pè ọlọ́run kò rán Jibril sí Musa gbogbo àwọn ànábì ọlọ́run tó kù ọlọ́run yóò rán màláíkà sí wọn ni pé ẹ lọ sọ fún báyìí ṣùgbọ́n ànábì Musa وكلم الله موسى تكليما ورسلا قد قصصناهم عليك ومنهم لم نقصصهم عليك وكلم الله موسى تكليما ورسلا هم بيننا وجشالا تاتي رساجو a sọ ìtàn ìgbésí ayé wọn fúnra ànábì àwọn tá a rán wọn sí in tí wọ́n fojú wọn rí gbogbo ẹ̀ náà la ṣàlàyé fúnra ànábì ó ń bẹ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tààtí ẹ̀sọ́ nkankan nípa wọn fúnra ànábì àyà yìí ó jẹ́ kó yé wa wípé kò sẹ́ni tó mọ iye àwọn ànábì ọlọ́run torí pé Ọlọ́run ọba gan ṣe bí iye tí wọ́n bá sọ lámọ̀ tẹ́nìkan bá sọ pé inú Islamic studies kìnnìkan nọ́mbà gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wá kìnnìkan irọ́ ni ẹ̀rí wa ni pé rọ́sọ̀lá ń ó ń bẹ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tá a sọ ń pa wọn fúnra ànábì ó sì ń bẹ nínú wọn tá àti ẹ̀sọ́ nǹkan kan fún ọ nípa wọn wọ́n sì ń bẹ òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n. wàkàlámà Allahu Musa tẹ́kìlì ìmọ̀ ọlọ́run ọba ó bá Musa sọ̀rọ̀ tẹ̀kìlímà láì ní alágàta láàrin ọlọ́run àti Musa Musa ò rọ́ ọlọ́run ṣùgbọ́n ń gbóhùn ọlọ́run gangan ni Musa ń gbọ́ Musa fi hàn yàtọ̀ sí gbogbo àwọn ànábì ọlọ́run tó kù àwọn ànábì ọlọ́run tó kù ọlọ́run ń wọn ni ẹ lọ sọ fún wọn báyìí hátà tó dórí ànábì Muhammad sallallahu alaihi wa Jibril kìí ṣe pó gbóhun ọlọ́run àmọ́ gbogbo nǹkan wọ̀nyí náà ọlọ́run padà ṣerú rẹ̀ fánàbí náà ọlọ́run bá bá nàbí sọ̀rọ̀ tí ò sí Jibril ń bẹ̀rẹ̀ ó náà nígbà tá nàbí ṣe Isra wal Mi'raj tó ṣe Mi'raj ọlọ́run bá sọ̀rọ̀ èyí tọ́lọ́run bá ṣe fún Musa ọlọ́run ṣe fánàbí náà àmọ́ iyì pé ta ni ọlọ́run ọba ránṣẹ́ láì rán Jibrilu sí Musa ni ọlọ́wọ́n bá ní ìdínádá rabbuhu bil wadil muqaddas tuwa. ìdínádá rabbuhu bil wadil muqaddas tuwa. ọlọ́wọ́n bá ní ẹ̀lọ́ rántí ìdínádá rabbuhu nígbàtí ọlọ́wọ́n bá Musa tó pe Musa ààyè tọ́lọ̀ ti pe Musa òun náà ni wọ́n ń pè ní alwad ọ̀gbun orí òkè àpáta kan ní jabal àpáta kan ní náà ń pè ní túrì sínà túr jabal òkè sínà ibi orí òkè yẹn náà ni musa wà tòwá orúkọ tí wọ́n ń pè òkè yẹn náà ni tòwá ibẹ̀ ni musa wà ibẹ̀ ọlọ́run ọba ti pè Musa kí ló ṣẹlẹ̀ kíyàn tó wáyé anábì Musa gbà tó kúrò ní mọ́díyàní òun àtìyàwó tó fẹ́ ń bẹ̀ ó wá ń lọ lọ́ọ̀kan ìṣòro ànára ọ̀hún anábì Musa wá rí náà fàkọ́lá ní àlè mokúso ìní ànásùtù لعلي آتيكم منها بقبض أو أجد على النار هدى kò ní ìdíwọ̀sẹ̀ ló máa sí yẹn sóò ayẹ sórí ọlọ́run ọba ní ìgbà tí Musa ó ní ní anas tó náírà mo kẹ́fì kò ní ìnírọ̀ ayé tó náírà ó ní ìní àìnàstò mo mọ̀ kẹfìn iná kan lọ́ọ̀kan torí pé ó sáàrí kò lè sọ dájú pé ná ṣùgbọ́n fẹ́ dàbí iná ló fi ní àìnàstò mo kẹfìn iná kan lọ́ọ̀kan láàlẹ́ àtẹ́kùn mi ní àbẹ̀kọ́ bá sin yóò wà ń bẹ̀ ẹnu òun ronú kó fẹ́ kí mọ́gíríbì òun ná òun rántí ọlọ́ni ẹ wá wo ẹ márùn lójúmọ́ ẹ wá ní mùsùlùmí ó yàtọ̀ afanẹ́jẹ́ alólè mùsùlùmí nàkàlì mùsùlùmí ọlọ́run ní ẹ fẹ́ fi wọ́n wéra wọn ní ọ̀daràn ẹ fi àáfàá láti wọn ò jọra wọn. àfànàjàlú mùsùlùmí nàkàlù mùjìrìmí ẹ fẹ́ fi àwọn tó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hún tí wọ́n rántí Ọlọ́hun ní gbogbo ìgbà lẹ́ẹ̀márùn lójúmọ́ bọ́ ọ bá ń sùn bó ti wulẹ̀ kó gbádùn oorun yẹn tó tásùbà bá ń bọ̀ ẹ̀yẹ́ mọ́ òun gbà mí wọn àpèrún àkọ́kọ́ ọmọ fa oorun lọ tó bá pè é kejì ọ gbádùn oorun yẹn mọ́ ò hmm. gbádùn ẹ̀ mọ́ tí mọ́ni bá sì ń bẹ nígbà yàrá ni o o ò ní gbádùn oorun yẹn mọ́ ẹ̀mí rẹ̀ kan máa sùn jẹ́ ń lọ kí ọ ní bá kiri tán padà wá sùn bọ́rọ̀ mùsùlùmí ṣe rí nìyẹn afanájá alùn mùsùlùmí náà kalù mùsùlùmí ẹ wá fẹ́ fi mùsùlùmí wé kéfì lọ́lọ́wọ́ bá fi sọ pé wọ́n á kí mi sọ̀lá tàlédèké irun ta ní kẹ́ẹ̀mọ́ kíyẹn yóò lè jùmọ̀ jẹ́ rántí ọlọ́ni láàyè míì ọlọ́run ọba ní inna salata tani anil fashai wal munkar wala dhikrullahi akbar inna salata tani anil fashai wal munkar ise bi tó ti bẹ̀rẹ̀ gan nìyẹn naam ṣùgbọ́n ìta fẹ́ ló inna salata tani anil fashai wal munkar waladhikirullahi akbar ẹ̀wọ̀n tó lọ́n fi parí ẹ̀ ń bẹ̀ gbà tó ń sọ̀rọ̀ ọ̀run ọlọ́nírun tẹ́ rí yẹn tanha anil fahsha'i irun yóò máa kọ̀ fún ni ìwà àbàjẹ́ gbogbo ìwà pálapàla irun ó gbà lọ́wọ́ wa nítorí pé irun ìrántí ọlọ́run ọba ni wàlá láì tọ́lọ́run ọba ń sọ ń wàládẹ́kẹ̀rọ láàẹ̀ akébá ìhun ló mọ̀ tóbi jùlọ mọ́lọ̀ dàbí súfí tí ó wà sọ pé àti ọlọ́run sọ pé kásà síkìrì ó tóbi jù òun kíkì lọ lónìí ọlọ́run ọba sọ̀rọ̀ ọ̀run gbà tó wá sọ ọ wá ní àsíkìrì ó tún jù lọ ìtukùtù nìyẹn irun torí pé Ọlọ́hun tún sọ níbò míì tó fi náà wà á kí mi sọ láàtà lè díkiri torí pé díkirù nìrún ká padà síbi tá a ti ń bọ̀ iṣẹ́ tọ́lọ̀ kọ́kọ́ rán Musa náà ni tawhid nígbà tó wá fi tawhid yìí tó wá ní ìdè abu ila fir'auna innahu nígbà tó ti mọ tawhid tó ti yọ tán wá lọ fi mọ ẹlòmíì tó bá kéwú tó wá ké tawhid tó rububiya tó ọmọ uluhiya tó tawhid asma wa sifat lọ́mọ salaye ẹ̀ fáwọn èèyàn mọ́sálásí yìí salaye ẹ̀ fáwọn èèyàn nínú àwọn nínú ìdílé rẹ sọ fáwọn tó bí ọ tawhid ibi tá a ti fẹ́ẹ̀lì jù nìyẹn tawhid uluhiya ẹ máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn ó lé ọdún mẹ́tàlá lànà bíbí ṣàlàyé tawhid. gbogbo tó kù nínú ẹ̀sìn pátá gbogbo ìyókù ọdún mẹ́wàá ni alábìbí sọ irun ni àwẹ̀ ni ni alọ ajì ẹ gbogbo èyún mẹ́wàá ṣùgbọ́n táwọn ìdò nìkan ọgbà years wọ́n á kéwú ẹ̀kọ́ táwọn ìdò jáde ọdún mẹ́wàá abájọ ń kiri ẹ̀yìn ẹni tí ó lo àtàǹpàkò abuké ìjàmbá yọ pa abuké àbí abuké ó jẹ gé àtàǹpàkò òun àfáà kan àjọ pàdé lọ́dún kan ó ní ah téèyàn bá rí abuké ó ní tí mo rí ike ẹ̀yìn wọn téèyàn bá fọ pé makuri makuri wà ní pé makuri pé omi bíi makuri pé ẹ bá fi fọ owó owó dénú eléyìí ti sọlẹ̀ tó bá rí abuké kọ̀rọ̀ irú àwọn àfáà bẹ́ kò sí tawhid ẹ wà rí gbogbo ọdún tó fi kéw kò ké yóò kọkùnrin mẹ́fà ó ké kìíní kan ó ké dálíà ó ké kìíní kan dùrẹ́dì kò sí tó burú gbogbo ẹ̀ ṣùgbọ́n tawhid gbúdọ̀ wà ń bẹ̀ tí ó bá ti sí tawhid ní gbogbo tó ké asán ni ìgbà tí Musa ké tawhid tán ọlọ́run bá wá ní tó bá wá mọ tàwọn yìí nìyẹn ò tún gbọdọ̀ jókòó ṣàlàyé ẹ̀ fáwọn èyí tó lè táyé ṣe nìyẹn tawhid idhhab ila fir'auna innahu tagha. idhhab ila fir'auna innahu ọlọ́run bá ní rẹ̀ Musa ń ta fi mọ́ yìí lọ bá Fir'aun lọ sọ fún pé kì í sọ lọ́hùn ìnáwó tọ́gá torí bó ti wà tọ́gì tọ́gá oná ni tàjáwúzù làhádì ká bu omi ká gbé kọ́ọ̀bù kalẹ̀ ká wá bu omi sí kómi ẹ wá kún kọ́ máa dànù tọ́gá wàlámà tọ́gá lmáwù hamalnakum fil jariya tọ́gá lmáwù omi kún jù bí tó yẹ kó dé lọ tọ̀gá fìràhàn ààyè tọ́lọ́wọ́n ọba ipò tọ́lọ́wọ́n fún ó tayọ ẹ̀ ó jọrẹ̀ ẹ̀ lójú ó pèrè ẹ̀ ní tí ò jẹ́ ọlọ́wọ́n ọba fi ní ìdẹ́ àbọ̀ ìlà fìràhàn ìnáwó ilẹ̀ Musa máa lọ sọ́dọ̀ fìràhàn ìnáwó tọ̀gá torí pé fìràhàn ó gbẹ́rù gbọ́n rí ó pèrè ẹni tí ò jẹ́ ó kọjá àlà fàkúlì rẹ̀ Musa tó bá ti sọ fún níta ni o mọ́ sọ yìí náà ní kò sọ tó bá dọ́dọ̀ ẹ̀ sọ fún pé Alaka Alaka rọ́gbà tó ń njó ní interest njó ṣe tán ilà tẹ̀sàkà kó dẹni tó mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ torí wípé bí èèyàn ò bá ṣe tán nínú ẹ̀mí gbọ́gbọ́ wá àṣídọ̀ọ́la kò ní ṣe láǹfààní tọ́lọ́wọ́ bá pé fàdà kẹr tàn fàdà kẹr ìnà fàtì dhikra méjèèjì ló wọlé ẹni tí olóhùn ò ní wàásí gbọ́ tẹwà ń ṣe wàásí fún wàásí yẹn ò lè wo tí ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí tó mọ́ ẹ̀mí tó ṣe tá àti gbòdodo tó bá gbòdodo òdodo rí bí dúó símẹ̀ ṣùgbọ́n ẹ̀mí tó bá le tó kọ òdodo bẹ́ẹ̀ sọ òdodo látàárọ̀ dọ̀la àfitọ́lọ́n bá fẹ́ lókù ọlọ́run bá ní kọ́kọ́ sọ fún Musa ìdí nìyẹn nínú ẹ̀kọ́ dáwà a kì í kan kí ìyàn mọ́lẹ̀ ń lọ títí kan ẹja mọ̀ báyìí sọ̀rọ̀ ọlọ́mọ ẹ̀ ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn ìyẹn àmú tí ń wá kiri náà tẹ́lẹ̀ orí dáwà náà làwọn ẹja tó ń gbé dáwà káàkiri. Mm, mm, mm, a báyàn sọ̀rọ̀ nígbà tá a rí pé ọ̀rọ̀ ó súnmọ́ kó lára ẹ̀ ìntọ́lọ̀ ní kí Musa kọ́ sọ wípé kọ́kọ́ béèrè wípé jẹ́ mo lè jẹ́ gbàláyé wà kí n bá yín sọ̀rọ̀ ẹwẹ̀ kọ́ dá wa ọfẹ́ lọ bẹ́ẹ̀ nìkan ọfẹ́ ṣe wá àṣìwò pítọ̀ ǹjẹ́ ilé fún mi ní bíi ten minutes nínú àsìkò yín o wàá sọ yẹn fún wa dé bẹ́yọ́ bísì ń ṣe kankan lọ́pítọ̀ ọ wá tìjú ẹ ó dẹ̀ bísì báyọ̀ pé ah nínú tọ́lọ́run àti lè kú báyìí ọ̀dà ẹ̀ máa sọ̀rọ̀ yín inú ọmọ bí ọ̀rọ̀ yẹn ò ní ṣiṣẹ́ ṣùgbọ́n ẹjọ́ lọ́la at any time ǹjẹ́ mo lè láǹfààní bíi twenty minutes mo fẹ́ wá rí fọ́rọ̀ kan ọ̀la tó bá di ìjọ Saturday ẹ wá ní táìmù báyìí o ti prepare mind ẹ̀ kalẹ̀ sí ní tó fẹ́ wá bá sọ. So, wá sí èsè dáwọ̀ èsè máa rí lérí kọ̀ báwọn èèyàn ṣe ń ṣe ọjà rẹ̀ ara alawọ mú ẹ máa gbọ́ wá náà ah, ah, ah. ó lè ní nítorí ọkàn ò ní sí bẹ̀ mọ́ kan sọ fún wa pé bí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ báyìí mọ́ kírun lè wà ń Musa ọlọ́wọ́n Musa sọ fún fakul alaka ìlà àtàzàkà ǹjẹ́ òṣètán bí halaka rọ̀gbàtún ǹjẹ́ o ní interest ìlà àtàzàkà káfọ̀rọ̀ ọlọ́run tún ọ ṣe bí káfi wáàsí káfi fọ́ ọmọ bí.

lọ́wọ́ fìràún ìgbà tó wá sọ eléyìí tán fìràún wá ní pé ah kílódé alamúrọ̀ bí káfí náà wà lè dá ìwọ Musa ìbá àlàtọ́jú ẹ̀ ń bì wàlàbísta fi iná min umurika sí ní oṣù lògbà tó pẹ́ nínú sẹ̀mí rẹ̀ ọ̀dọ̀ wa ló ti lò وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين ó sì ṣe sẹ́ẹ̀lá bí èyí tó ṣe nígbà tó ń bẹ lọ́dọ̀ wa ó sì jọ́kan nínú aláìmoore kúfúrú tẹ̀sìn nìyẹn minel kafirin ẹni tó já aláìmoore ọ̀yà máa wí tó fẹ́ wí gbà náà ọ̀yà fẹ́ gbọ́ fìràánù fún láàyè tí ó bá ó ń bẹ láàyè míì ìgbà tí Musa ní ọlọ ó ní wà máa Rabbul Alamin ọlọ́run tó ń sọ ìta ni ó yà sọ àfẹ́gbọ́ ìgbà tí Musa fún Firaun ó wá ní Musa kọ́ sọ tó bá wá fa arawul ayata likubira àkọ́kọ́ tí Musa kọ́kọ́ ṣe ó ni mujiza kó o bá lè mọ̀ pé lóòótọ́ ìgbà tí mò ń bẹ lọ́dọ̀ yín mi ìsàn nẹ́bí ọlọ́run àmọ́ pípadà wá tí mo padà wá yìí ọlọ́run ti ṣe mí lánàbí ọlọ́run torí pọ́lọ́ wọn bá ní wá múmú yádá káyílá ẹ́n jẹ́ ibi kan takhruju bayda'a min ghayri su'in ẹ́n tọ́ inú àwọn àmì tọ́lọ́ ń fún Musa tó fi hàn Fir'aun ọ̀kan nú ẹ̀ ó náà ní pé tó bá kọ ọwọ́ bọ abíyá tó bá yọ ọwọ́ yẹn jáde takurujú bẹ́ẹ̀ dọ́ yóò funfun gbò mingeru suwi tí kìí ṣe tẹ̀tẹ̀ tẹ̀wọ̀n pọ̀ wá adẹ́tẹ̀ náà máa ń kìí ṣe tẹ̀tẹ̀ yóò bí fluorescent báyìí ọ̀kan nìyẹn wà á kọ́ àṣọ tún ọ̀pálẹ̀ fàídà ìyàtọ̀ ọ̀bánú mọ̀bẹ́ láàyè mí bó ṣe wá nìyẹn. ne bo mi fa yi da ya haya to ta sa to ba ti ju le yo si dejo ara wa mi to musa ni e gba musa dodo faraon ko to ma so nkan kan o ba so sile ngba to se leyi faraon o wa wo otun wo ni a eh musa o ti lo ko idan ngba o wa ko detan wọn wá ń ju ọ̀pá lẹ̀ fìràwọn wa ni òun fẹ́ dojú ti wọ Musa ọmọ yìí pé gbogbo ọdẹ tó tó kọ́ yìí ọ̀gá làwa ń bẹ̀ mo láwọn òpìdán lọ́wọ́ tó yẹ pé wọ́n mọ dán pa ju èyí tó ṣe yìí lọ fìràwọn fàhásárá fanáda fàkàdàbà wà àṣọ fàárọ̀ wọlé ayatollah kò bèrè anabi musa wa fi àwọn àmì ọlọ́run aya àwọn mùjísà iṣẹ́ ìyanu tó tóbi ó fi hàn firaun nínú rẹ̀ ní kó ju ọ̀pá sílẹ̀ kó dejò nígbà tó ṣe léyìí tán fakadaba wa aṣọ firaun ó pe gbogbo tí musa ṣe ó pe nírọ́ ó ní dẹ́ni wá aṣọ ó sì takùtọ̀ lọ́hùn fìràwọ́n àdìbára ó bá pẹ̀yìn dá yasa ó tún tẹsẹ̀ mẹ́rin ṣé n tó fẹ́ sọ ni wọ́n tẹ́ pé n tó fẹ́ sọ nìyẹn tó bá nídán lọ́wọ́ ìdán bẹ̀ fàhásàrọ̀ fìràwọ́n ó wá lọ pé fàhásàrọ̀ ayéfàjàmáà ó wá kó gbogbo àwọn òfin ìdánjọ́ fanada ó wá ní ẹ lọ bá mi pé gbogbo òpìdán gbogbo ẹni tó bá lójú tó fẹ́ fi wòran ẹ wá wò ẹ̀sìn Musa ìwọ mọdán pa níbo ló ti ń bọ̀ oògùn ń bẹ idán ń bẹ ṣe é mọ̀ pé kọ́mọ́sì pé gbogbo èèyàn ṣe é pàṣírí ọ̀bá bò òun rò pọ̀ lọ́wọ́ bọ̀rí Musa ọ wá pe gbogbo èèyàn gbogbo òpìdán ọ̀dẹ̀ mọ̀ ọ̀yá wá pìdán rẹ lójú wa kárí nígbà tó wá pè gbogbo wọn jọ tán wá ní. ọ̀kọ́ọ̀là ana rabbukumul a'la. àkọ́ọ̀là ana rabbukumul a'la. ọlọ́kọ̀ọ́kọ́ náà kẹ́ tó bẹ̀rẹ̀ gbogbo yín ṣe gbà bẹ́ẹ̀ gbogbo tí Musa ń sọ pọ́lọ́wọ́n ọba kan ń bẹ níbi ìkan ẹ̀rọ ni èmi lọ́lọ́wọ́n ọba yín kì í tó sọ ọlọ́wọ́n ọba lásán èyí tó tún ga jù nínú gbogbo tí ń jọ́ lọ́n pátá òun lọ́gá gbogbo wọn. Fúráwọ̀n wa sọ bẹ́ẹ̀ láàyè mí inú Qur'an ọlọ́run sọ bí ṣẹlẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ àwọn já asaharatu àwọn òkú idán firaun nígbà tí wọ́n dé wọ́n bá ju ọ̀pá wọn sílẹ̀ wọ́n ju ọ̀pá sílẹ̀ wọ́n ju okùn wọn sílẹ̀ bí wọ́n ṣe ń jù ú sílẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní yòháyálò ka'anna hayat ka'anna ajánu wọ́n bẹ̀rẹ̀ sí ní ju ọ̀pá wọn sílẹ̀ wọ́n ń ju okùn wọn sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ọba ń dojo. àwọn ẹ̀ máa tí wọ́n dé. wọ́n wá ń bi Musa léèrè pé ta lẹni tẹ ló fẹ́ kojú wa fúnra ní oná rí àwọn òbúdá wa ní ṣé wọ ìwọ kan yìí ìmọ̀ anul ṣé àwa ni ká kọ́kọ́ ju tiwa ni àbí wọ́n ni kò kọ́ ju tiẹ̀ lẹ̀ gbéraga èwo lọ fẹ́ nú ẹ̀ kò séyìí tí idán ń bẹ wọ́n bá ju tiwọn lẹ̀ Musa ní balẹ̀ alikú. ẹjárí tí náà ẹ̀kọ́ dìbẹ́tì nìyẹn má kọ́kọ́ sọ̀rọ̀ jẹ́kẹ́ ń tọ́ fẹ́ bá ṣe dìbẹ́tì sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó sọ tó bá fẹ́ gbé ṣubú nínú ọ̀rọ̀ sọ náà ló ti mú èyí kánjú pé ẹjí ń kọ́kọ́ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n kà sẹ́rì ó ti lè fọ́ dànù nínú ọ̀rọ̀ ibi tó yẹ kó wọ́n sọ̀rọ̀ lọ tí ó sọ̀rọ̀ dé ibẹ̀ ni wọ́n ti lúgọ́dé anabi musa ní balẹ̀ alukú ẹ́n anabi musa ẹ̀yin ní kẹ́ kọ́kọ́ ju ti yín lẹ̀ kárì náà wà ìdá àfẹ́bà lòhùn wà ìsẹ́yìn yòhùn yòhàyàlì يخيل إليه من سحره أنها تسعى ìgbà tí wọ́n ju hibaluhum jamu hablu wọ́n ju àwọn okùn wọn sílẹ̀ wa isiyuhum jamu asọ́ ọ̀pá wọn wọ́n jù sílẹ̀ yòhàyálù ẹwà ọlọ́run ọlọ́run ò sọ pé ó dejò ọlọ́run ló wá ó ń rúyàn lójú yòhàyálù ẹ ilé mi ń ṣeré látara dán ni yòhàyálù kìí ṣe jò ìrújú ìṣújú ni sehiru tahayil ó ń dàbẹ́ lójú ana àtẹ̀sán bí ẹni pé àwọn ọ̀pá yẹn ń rìn bí ejò ìṣújú òní tí wọ́n tí wọ́n ṣe nìyẹn ìgbà tí Musa torí tí wọ́n ṣe yìí fáwọn jásá fi nafsi ẹ́n ẹ̀rú bá bá ànábì Musa pé ah ń ta gbójúlé náà náà ti ṣerú èyí ẹ̀rú bá ànábì Musa ọlọ́run bá wá ń sọ fún. kúnlẹ̀ látàkọ̀fọ̀ ọlọ́run bá ní látàkà fìrẹ́ Musa èyí ṣètò ọlọ́run kó bẹ̀rù ọ̀sà èyí dúró tọ́ ọlọ́run kó sàtìkárù rẹ̀ kó yanjú kẹ́nìkan wá ló ń lóńdè látàkà ọlọ́run rẹ̀ Musa má bẹ̀rù idán ni tiwọn yẹn ìnaka ń tàlà àlà ìwọ ló borí wọn. ọ̀pá tí ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ yẹn ìwọ sọ́ọ́lẹ̀ ọ̀pá yẹn yóò dejò yóò sì máa gbé gbogbo tí wọ́n se kalẹ̀ yóò máa gbé mì torí pé gbogbo èyí táwọn kalẹ̀ yẹn ète àwọn lásán tí wọ́n ń ọlọ́wọ́n bá ní gbogbo ní ní gbogbo tí wọ́n bá ń bẹ ẹ̀wọ̀n èpè ìwọ́ wá wọ́n wo rẹ oní magician wala yuflihu as-sahiru hayth haị. ọba ń wọn gbogbo ń wọn kan ò ní sóríire láyé àtàwọn gbogbo tí wọ́n bá wà áyà yìí jẹ́ kó yẹ wa wípé ọ tá a tó kan bá ní owó ní kójú ọmọ rọ̀ ń sọ́mọ̀ níṣẹ́ òjò sì ń ìnàmá sọ́nà òkè ìdò sáhẹ́r ètè ni kán bá lè ṣe lọ́nà ni ẹnìkan ní ẹni òṣogun ọba fò òkè ń bá rìn lọ lórí òfurufú ẹ̀sìn ní òṣogun ah òkúwà òkúwà ìnàmá ah. sọ́nà òkè ìdò sáhẹ́r ètè ni ìdán lásán ni ìyẹn ni firaun òun làwọn ẹmẹ̀wá rẹ̀ nígbà tí wọ́n sọ tiwọn sílẹ̀ tí Musa bẹ̀rẹ̀ sí ní gbé mi sẹ́ẹ̀sì mọ̀ pé Fáráò ti pè àwọn èèyàn jọ táwọn èèyàn ti pọ̀ ó rò pé òun lòun ó borí ojú wa tì níjọ náà ẹ̀hẹ́n àwọn tí wọ́n dáwọ́ òpìdán tí fìràwọ̀nù pè wá láti wá gbèjà rẹ̀ nígbà tí wọ́n rí pé ní ti ń bẹ lọ́wọ́ Musa ojú tí wọ́n lọ fàólìkì asahara tó so jada ẹ́ gbogbo àwọn òpìdán Musa gbogbo wọn bá forí kanlẹ̀ fọ́lọ́hún ọ̀tọ̀ ni tí Fáráò fẹ́ kó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀ kọlu wọn wá ń sọ. ìrẹ fìràwọ́n náà èyí sọ lọ́hún àwa ti gbọ́ lọ́hún ọba tó rán Musa àti Haruna níṣẹ́ òun là wá gbàgbọ́. fìràwọ́n wá ní ẹ̀yà wèrè ni ṣebí mi ní yọ̀ǹda fún yín pé a fẹ́ ṣe ti Musa ẹ̀bẹ̀ mi mo pè yín wá ṣé nítorí ẹ̀kẹ́ ẹ sọ nìyẹn kẹ́ẹ̀sì dákẹ́ ẹnu yìí tẹ̀ bá máa ń tọ́ ẹ̀kẹ́ ẹ sọ ni màá yọ̀ǹda fún yín pé kẹ́ ẹ gbàgbọ́ iná òòlà tẹ̀lé rògbòn a jẹ́ wípé ọ̀rọ̀ yín ti yé mi a jẹ́ pé Musa yìí gan ló kọ́ yín náà nídán. lẹ́tẹ̀lé rògbòn rẹ̀. kòmólẹ́dẹ̀ alamakomọ́sẹ̀. abájọ. Musa yìí ti jù yín lọ nínú dán tó jẹ tẹríba fún nìyẹn kó ti mọ̀dẹ́ jù yín lọ. látara ń tẹ́ ṣe yẹn ìjìyà ìjìyà ẹ̀ṣẹ̀ yín lórí ń tẹ́ sọ yẹn ó náà ni pé n ó gé apá yín ọ̀tún n ó sì gé ẹsẹ̀ yín ó sì ń gé mini khilafin nípa sípayọ tí n bá gé ọwọ́ ọ̀tún máa gé òsì tí n bá gé òsì máa gọ́wọ́ ẹsẹ̀ pẹ́lẹ́ gbàgbọ́ nìyẹn. wàlà òsànlé lánà tó ń fi jòdó ìlànà. ìyẹn nìkan kọ́ tí n bá ti wá gé yín lọ́wọ́ kan ẹsẹ̀ kan wà ní kí wọ́n tún wá kàn yín lágbélébù kí wọ́n ṣe yín lálóore níbi igi kùkùté igi dàbínú kí wọ́n kàn yín lágbélébù mọ́ bẹ́ẹ̀. wàlà tá a yà mọ́ ẹ wàá mọ ta lẹni tíya tiẹ̀ le jù ṣé fìràwọ́n náà ni àbọ́lọ̀ Musa gbà ń bá nìkan gé ọwọ́ yín kan gẹ̀dẹ̀ kan tún kàn yín mọ́gì kòkò tó dàbí nù wá abẹ kan ẹ mọ̀ ta lẹni tó ṣe wípé o ní ọmọ sẹ́kù lọ gbére tí ò ní tán. àwọn òpìdán wọn Musa ìrẹ tẹnu rẹ ló sọ. So lanúfẹ̀rọ̀kà alámájáná mínálbàyìnà òdodo tó dé yìí táwa fojú rí ìta gan ní àníwò kàǹkà tiẹ̀ káwà tẹ òdodo mọ́lẹ̀ ẹ̀hẹ́n torí pọ̀ dòdò tá a fẹ́ tẹ̀lé yìí òdodo ọlọ́run ọba tó dá wa ni ọlọ́run ọba ló dá wa. gbogbo ń tọ́ bá lè dá lẹ́jọ́ pátá ni kò bó bá wọ̀ ọ́ ní kí yọ wá lójú fọ́kìdì máa ń takọ́ dé gbogbo ẹjọ́ tó bá dá náà ló bá wa láàmú. iná máa tọkìdì àdé ilé àyà tá a gbogbo ẹjọ́ tó lè dá pátá ayé ló máa subhana ẹ ọ̀rọ̀ iman gbogbo ọba àníkún gé wa lọ́wọ́ gé wa lẹ́sẹ̀ ayé yìí ló mọ bó bá dijọ́ gbé dalẹ̀ kìyàmọ̀ ọwọ́ wa méjèèjì ó pinnu àlìjẹ́nà ẹsẹ̀ wọ́n pinnu àlìjẹ́nà innama takide àti láyà. àṣekánìkan sọ pé a ṣàṣọ a pa ó sì ṣàṣọ ó sì kú. innama takide àti láyà ta dùnìyẹ ayé yìí ló máa. a ṣàṣọ ó sì fọ́ lójú ọlọ́sìn kún lọ́wọ́ lórí iṣẹ́ orí ibú ọ̀hún ojú ẹ̀ sì fọ́. innama takide àti láyà ta dùnìyẹ. ilé ayé ló mọ ọ̀rọ̀ yẹn ló yẹ kó wa. orí jẹ orí jẹ ìyá sájìkí mọ́ ni ó dúró gbogbo ẹlẹ́ ayé iná ló mọ́. ìṣẹ̀má tábìlì àti ilẹ̀ àyàtà àtúnyà. iná àmàlà fi rọ̀bì náà. àwa gbọ́ ọlọ́run ọba wa àkọ́kọ́ kọ́ ní rọ́bì Musa wa Harun ìgbà tọ́rọ̀ wa dójú ẹ̀ tí Fìràwọn wa ní ọ̀dà màá sì gé ọwọ́ ìmọ̀ ni wọ́n wá lékún wọn ò wá sọ pé rọ́bì Musa wa wọ́n ní rọ́bì náà tọ́ ọ̀bá a ti ń pẹ́ sọ tẹ́lẹ̀ ni à ń sọ pé tó rán in àwa amẹ́nà bẹ̀rọ̀ bìnà agbọ́lọ́wọ́ bá wa gbọ́. gbogbo àwọn àṣìṣe ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ nígbà tá ń pidán fún ọ agbàpọ́lọ́wọ́ bá yóò forí rẹ̀ jìn wá. àti gbogbo dán pípa èyí tó jẹ wá ń pa Lati mọ̀ pidán fún ọ agbàpọ́lọ́wọ́ bá yóò forí jìn wá. wọ́n lọ́wọ́ kọ́ tí a mọ̀ pé sùránì náà pé òun wàhábù kọ́ wàhálàmù náà mẹ́ni wàhábù kọ́ àwọn wá dísìn yẹn padà àwọn òfin àròyìn ọlọ́run ọba torí pé wọ́n ń ro ẹ̀ wọn sọ pé wallahu ashaddu adhab wọ́n ní wallahu khairun wọ́lọ́ mọ ìyá tí òfin jẹ èèyàn ń tiẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n ọba tá a gbàgbọ́ káyérún ọba tí ó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wà á lọ́kọ́ ó ní ó sì máa ṣẹ́kù lọ láéláé nítorí àsìkò àdàdúnbì abẹ́lẹ́wọ̀n ọba ń tóbi rẹ̀ kó ṣẹ́wà kù ju ìgbà tátù máa tẹ̀síwájú lọ kẹlímọ́tà ní àfáfẹ́ ìfàtà ní فكلتان في الميزان حبيبتان للرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم آه، جزاكم الله